Squeezing, for cursing on Mubadzad, dad. And I say, Nigerian government, please lend me your hair. Yes, and I said, justice for Mubadzad. So for the benefit of people watching me on Instagram, that is the title. That is the title of my chat this evening. Yeah. Um, without much ado, I'm going to go straight to the point. But before I go straight to the point, before I go straight to the point, I want to say two things before I go straight to the point. Even when I'm not available to make a chat, I want you all to understand something. We all have a family and we have a life before Mubarak's case happened. Am I communicating? Listen and listen good to me now. Before Mubarak's case happened, we all have a life. Um, we have a family. Some of us doing this chat, we walk. Some people don't walk. So I see no reason why people will call me every freaking day to talk about Mubad. I can say among all the bloggers, I think I'm the most lenient person. You have my number, I pick your calls. The fact that I pick your calls doesn't give you the effrontery. Kí olórí burúkú come who? ní after twelve ní tó one logu. ẹ máa because tó bá ní bó ṣe ń rí bó ṣe máa bá mi love and like kẹ̀dẹ̀ ma comment tó bá mo ṣe àbí àbí mo ṣàṣe jù kí olórí burúkú koko kó máa pè mí ní òru kó máa pè after one I pick phone I pick phones because mo máa and pé need help àbò ẹni tó lè pè mí mo fi pé ó ní reason tó fi pè mí you will never see me calling somebody anything after twelve mo ní péyàn mi péyàn lóru gan wèrè kan wá pè mí ní òru ó ti pè mí pè mí meanwhile èmi ti sùn mi rí kọ̀ọ̀lẹ̀ ṣàbẹ̀ pé láàárọ̀ kùtùkùtù bí ṣe jí because mo man ń join altar of fire ṣàbẹ̀ pé six thirty ní um, six forty five ní naija time five forty five ní bíbáyìí so mo ti máa five o'clock láti prepare before kí prayer tó bẹ̀rẹ̀ ṣàmì pé bí n ṣe jí kí prayer tó bẹ̀rẹ̀ olórí burúkú ìtúpè mi wọlé mo wá wò pé ẹni tó ń pè mí látànà tí mori mi miss call ẹ̀ yìí mo ní jẹ́ mi loru e ba mi love and like ẹjọ mo ní ẹni tó mí lóru mo ní ẹni mí lóru lata tí mo ti níbi three four miss calls lọ́wọ́ ẹ̀ ṣé ń gbọ́ mo ní jẹ́ kí n gbé mo ní jẹ́ kí gbé olórí direct call ló tún lò kò lo whatsapp mo ní jẹ́ kí Oh, gbé need a bíá ó wà ní ìjàbí ó fẹ́ jẹ́ kí n bóun ṣe mi rí to start with mi ìmọ̀ rí ṣé nǹkan tí mo sọ yín kò sí nọ́mbà lórí àwọn contact me. ṣé ń mi now five five o'clock tí mo ṣe jí kọ́lẹ̀ ló tún wọlé níjọ́ kejì ṣe é mo sọ fún yín pé mo ní miss call mẹ́rin lọ́wọ́ ẹ̀ ní láti after one ló ti ń pè mí ó ń pè mí intermittently ni intermittently ló ń pè mí now ẹ jẹ́ kí n máa sọ lọ ìgbà tó wá di five o'clock olórí burúkú yìí tún pè mí mo wá gbé wìdíò pé ó ní nǹkan tó wà urgent tó fẹ́ sọ fún mi bí n ṣe gbé mo ní ẹ káàárọ̀ ó ní ẹ káàárọ̀ mo ti ń pè yín látànà mo ní sọ èyí lẹ́ ń pè mí lóru ó ní ẹ mo ní kí ni mo lè ṣe fún yín mo tiẹ̀ tún mo tún calm down pé báyìí ti jẹ́ kí n bínú mo ní kí ni mo lè ṣe fún ẹ mọ nǹkan tó sọ nípa ọ̀rọ̀ Mohbad ni mo ní ṣé ẹ̀yà wèrè mo ní ṣé ẹ̀yà wèrè sọ ọ̀rọ̀ Mohbad lẹ fẹ́ sọ lẹ wá ń pè mí látòru mo ní ṣé ẹ̀mọ́ pé mo ní life ni mo ní ṣé ẹ̀mọ́ pé mo ní family ni ṣé ẹ̀mọ́ pé health tèmi gan ó wà important to me? ẹ bá mi love and life please this is not funny it is not funny ẹ tẹ̀lé rẹ́rìn but ẹ just ṣó funny ni ẹ máa gbọ́ ẹ máa gbọ́ o ìgbà tí mo wá gbé ṣépè tí mo sọ yẹn fún tọ́ ẹ gbọ́ nǹkan tó lórí burúkú sọ àmọ́ ròbílẹ̀ tí mọ́ lọ́dọ̀ yín ni ó jẹ́ kẹ́ ti wà ní ìdájí ẹ gbọ́ nǹkan tó sọ òótọ́ lẹ́ni ẹ sọ Amẹ́ríkà ló wà and she she knows the time difference but listen to what she said ó ní ẹ mo mọ mo mọ ipá mo mọ ìpínlẹ̀ ìṣẹ̀ṣẹ̀ mọ́ ni ṣùgbọ́n mo fi pé ó ti jẹ́ kẹ́ wà ní ìdájí ẹ wo lórí burúkú ṣé mi jẹ́ bí Mohbad ni gbogbo èyí tá à ń ṣe àkànṣe fọ́lọ́run ni ṣé mi jẹ́ family Mohbad àbí mi jẹ́ ìbùkún àbí Fúnmiláyọ̀ tó jẹ́gbọ́n Mohbad àbí mi jẹ́ àdúrà àbí mi jẹ́ spending àbí mi jẹ́ Wùnmí ṣàpẹ pé lórí búfì kò ṣe pé ó fẹ́ sọ nǹkan ó kàn fẹ́ sọ̀rọ̀ nípa Mohbad you can imagine ẹ wo bó ṣe ń rojọ́ lọ báyìí mo ní mo kàn gbé ṣépè ni mo kàn block ẹ ni inú ti bí mi you can imagine calling me ní òru ó tún jí pè mí láàárọ̀ kùtùkùtù ṣé ọ̀rọ̀ ò tó èpè ẹ sọ fún mi now let me tell you people now if we are not if you don't have anything tangible to talk to me about please don't call me me pè mí nǹkan tó ń sọ tí ò ní evidence ṣé kò bí mi do you think I'm one of those stupid bloggers that just blog blog anything for traffic that just come online to talk just because they are looking for traffic, just because they want to collect money from Facebook. I've told you several times, my pages are not monetized. So I choose to do my shows when I want to do it. And imagine, Why máa pè yín báyìí, Why máa pè yín. Eh, mo fẹ́ fún information koni. ni, ọ̀rọ̀ tó ń evidence. Ṣé kò bí mi share èrè, màá wá gbọ́rọ̀ social media You can imagine why calling me at all times. She me just solicitor àwọn Mohbad ni? Please, we need to stop it now. Stop it now. blocking. It is a privilege for you to have my contact, to talk to me, for you to pick. Ẹ sọ fún mi, mélòó náà wá tá a ṣe chat. Let me put tó my gbé fóònù. Ṣé tẹ tẹ bá tẹ nọ́mbà àwọn ọ̀gọ̀ṣẹ́ máa pè wọ́n tó máa dá yín lò. Mo tún wá fún privilege yẹn. Ẹ tell me mí mò ń gbé. abuse privilege yẹn. I want take privilege yẹn for granted. I'm not gonna take that shit with you again. Èyí tájà fi ń bọ́ ọmọ ìṣeré ló fi ń Before Mobad died, we had a life. All the bloggers had it. We had a life, please. My life is not surrounded by Mobad's, Mobad's, Mobad's demise. My life is not surrounded by Mobad's, Inkotopa Mobad. If I have time, I will come out. I will come and talk. Please, don't call me. Iye videos náà call. Videos náà call. One must send unnecessary videos. I told you for several times, I don't watch videos. Stop sending it to me. If you want me to check something on any video you are sending, I'm a video tó my send. a video tó video where it ti pẹ́ be video two months ago. be video three months ago. Tí a tiẹ̀ ti a wọ́n send it to me. Just say watch this. Just say watch this. I'm I'm giving you the last warning now. Please let's respect ourselves. Please Let's respect ourselves and let's be considerate. Àtàná tẹ́ni yẹn ti Jimmy. mi. Ó ti jẹ́ Orí ń fọ́ orí yẹn mi dẹ̀ nílé sùnmọ́. Tí n bá ti jí bẹ́ẹ̀ mi nílé sùnmọ́. Orí yẹn fọ́ mi. Mo ṣáà ń dijú síbẹ̀, mo ṣáà ń dijú síbẹ̀ pé kí n tiẹ̀ relax there. Katubere. tó altar of fire Sunday service láàárọ̀ yìí. Ṣé nǹkan tí mo sọ yẹ yín? Ẹ wo nǹkan tó ṣe fún mi. you know, we don't have to do this. We don't, please. It is a privilege for you to have my contact. It is not your right. It is not your right. And I won't want you, you know, to take that, that, um, that, um, privilege for granted. She continue saying, Eshe, God bless you. God bless you. Eshe. And number two, the second thing I want to say, you remember, you all, you remember I came out to talk, I brought that voice note out that woman's voice note ṣe rántí ibi tí Wunmi ti bàbá Mohbad ṣe gbóyè I put that voice note out mo wá gbẹ́ pọ́n láwọn olórí burúkú kan àwọn olórí burúkú kan sọ pé kí lè tèmi ṣe mu síta ipe moba. bá ipe mo bá tọ́jú ẹ̀ wọ́n fẹ́ mu fún lọ́ọ̀yà wọ́n fẹ́ as evidence ẹjọ́ mo wá ń bi yín lọ́sàn-án yìí èyí tọ́lọ́pàá ti evidence tọ́lọ́pàá ti ní nílé Mohbad ìgbà mobad Mohbad kú gbogbo evidence tó ti ní gbogbo nǹkan tó rí pé ó ṣẹlẹ̀ ton mọ the right person tó jẹ́ kó Tom, mú evidence pé we ṣépè with bàbá Mohbad he lẹ fẹ́ fi ṣe evidence for fọlọ́pàá because ẹ jẹ́ kó rí ẹ jẹ́ please please if we are fighting the same cause I see no reason why you should castigate me online. I see no reason. Do your do, I do my do. I don't know Baba Mohbad from anywhere. I don't know Mohbad from anywhere. No matter how you come for me, no matter how you attack me, am I communicating? I'm not going to drop what I'm doing. So far, we are all fighting the same cause. I see no reason for castigation online. I see no reason for saying, eh, kò bá ti gbé voice yẹn jáde, she ṣìrè ni, she ya wèrè Are you all doing something and I'm condemning it? I only condemn people coming, people that are not speaking truth about the incidents that happened about Mohbad. Please, let's respect ourselves. I wouldn't want to come out to discuss this again. I follow my heart ẹjọ voice ta gbé jáde yẹn and why, why why did I even put it out please Facebook can you love and like can you love and like please can you love and like please Ewo wo voice tí mo gbé jáde yẹn ṣe bóun ló ṣe ètò mọ́tò fún bàbá Mohbad báyìí bàbá Mohbad bàbá Mohbad ti ní mọ́tò báyìí ó kọ̀ kọ́kọ́ lọ gẹ́ẹ̀tì mọ́tò yẹn bí tọ́ ti máa gẹ́ẹ̀tì ẹ̀ tí ìbá bọ́ta ẹ all the information ẹ bá máa all the kí ló pẹ̀lú kí all the information kí kàn mí wọ́n ta ló pa Mohbad ẹ̀ ṣe ẹ̀ all the information kí ló kẹ́mi pẹ̀lú tí bá rẹ́ ní tì gbé síta èyí tẹ tí tọ́jú láti jọ kí ló bọ́ àwọn ọlọ́pàá tẹ ní kọ́ lọ mú fún as evidence ọlọ́pàá ẹ jọ kí ló ṣe fún wọn ṣé ṣe anything ọlọ́pàá ṣàbẹ̀ pé wọ́n lọ mú voice ẹ̀ fọlọ́pàá ẹ̀ destroy ẹ̀ have you mo sọ yẹ that that voice I played somebody called me immediately from the US she's not in contact. ẹtí ẹtí mo sọ yeah I didn't I didn't follow up but after three days when people were now asking me I said let me look I now called some my sister in, to to check her for me and she looked for her we couldn't find her but other than ẹni yẹn ń wò ẹni yẹn wá sọ pé ẹni wá contact mi ìgbà tí mo sọ pé ó dàbí four one nine lẹ́ni yẹn pé ẹni yẹn ti mú page ẹ̀ wálẹ̀ pé mo rí mọ́ ṣé gbogbo yẹn rántí can you love and like Facebook please please mi ìbínú bọ̀ tẹ́jẹ́ ká máa ọ̀rọ̀ yẹra wa ṣé kò tí mo sọ yín the police can destroy it exactly just put it there please ṣé kò tí mo sọ yín the police can destroy that voice note now ṣé wọ́n ti ṣé mọ̀ pé mo kọ́kọ́ sọ pé wọ́n ṣọ́ bàbá Mohbad nínú bus tó ya fọ́tò ẹnu sùtánà tí mo kọ́kọ́ sọ pé wọ́n need mọ́tò then ẹlẹ́ẹ̀kejì ni voice note See, wọ́n mi fi threaten wọn pé ẹ máa kú ni ẹ máa kú ni èèyàn your peluku. èèyàn pẹ̀lú kú ẹni kí n dákẹ́ anything that is life threatening we don't keep quiet I don't know about your country. I don't know about your country of residence. I don't know if you live in Nigeria. But I'm telling you now, any life threatening, we put it out there because èmi ò ń ṣe àdáìnòm tí bá wá dákẹ́ ń jọ yẹn ọmọ tó sọ pé bàbá máa kú tó bá wá pa bàbá ńkọ́ ẹlẹ́mi ò bá ti má sọ̀rọ̀ o èmi ò bá ti tọ́jú ẹ̀ ni wọ́n fẹ́ mu fọ́lọ́pàá ni kí ló kèmi pẹ̀lú gbogbo yamayama yẹn kí ló kèmi ọlọ́pàá ta gbé ta gbé ọkàn lé láti jọ ẹjọ́ kí kí kí kí la is it a God bless you do you understand at the end of the day if I did not bring that voice note out bàbá Mohbad bí ṣe sọ̀rọ̀ ẹ̀sìn ó ti ní mọ́tò ó ti ní mọ́tò ó kúkú lọ gẹ́ẹ̀tì mọ́tò ẹni ó kúkú get him to any. if i did not speak out I just showed bàbá yẹn máa duty of care thank you Rafia it is my duty of care to anything that is life threatening i have to talk about it ṣígbà tí mo bá di kuno, náà bẹ́ẹ̀ ṣe gbogbo àwọn tó ní information Mohbad lọ́wọ́ bó ṣe dákẹ́ nìyẹn ó dẹ̀ sọ fún mi o sọ fún mi o sọ fún ni gbogbo sọ ṣùgbọ́n gbogbo wọn ò bọ́ta sọ̀rọ̀ pé wọ́n ń tẹ́tì ọmọ yìí o wọ́n fẹ́ pa omo yìí o ẹ̀ tí wàá ní ká gbọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ máa kú ni ẹ máa kú ni ẹ orí yìí bù yii yìí anyway that is that ẹ bá mi pé Wùmí síbí ẹ bá mi pé àṣànà àṣànà ẹ bá mi pa àṣànà Bobby J please send me that note tó ti lọ tó ti lọ tó ti lọ grant interview reason tó fi lóhun ṣépè fún bàbá Mohbad ẹ bá mi gbé síta ẹ bá mi send ẹ ó dàbí àbí sami sami vic ah ní kẹ́dẹ̀ send kí ni ẹ̀sìn yẹn ẹ e mi wá fídíò yẹn please please kẹ́lẹ̀ mọ́ pé mi kí n wo fídíò Bobby J, please look for that. Look for that video and send it to me. Send it to my inbox, please. I want to play the reason she said she cursed Baba Mubad. Then I'm going to analyze it. Then after analyzing it, I have something to tell you. Wumi, you are evil. Wumi, you are wicked. I've always told you for the up ten times. You mean, Wumi, you are a knife. You are not a wife. You came into Mohbad's life to destroy Mohbad. You came into Mohbad's life to to to let bà ilé ayé Mohbad jẹ́ Wunmi. Wunmi, you are evil. Wunmi, igba tó fi ta fún Mohbad, ìgbà yẹn ló máa fi ta fún ẹ. Wunmi, ìgbà tó fi ta fún tó fi wọ́n fún Mohbad. Ló máa fi wọ́n fún ẹ. Tá bá wa wí tán wá sọ pé Mohbad ló jàbálẹ̀ ẹ, ṣó ya wèrè ni. ṣóyá wèrè ni ìwọ tọ́tí tì carbon bọ́ǹdì láti age nine àbó lórí burúkú ni ẹni ìwọ sọ pé Mohbad ló ló this flower wọ ìwọ ìwọ ọmọ ògbóró ìwọ tó jẹ́ pé Rita Lori kan Wùnmí kan ni Rita Lori ní Sùúrùlérè Wùnmí kan Rita Lori kan ni kó tó di pé ó lọ́jọ́ emalian ṣé wọ́n ṣé ìrítẹ́ rí Mohbad yẹn gan ṣó jọ ọkùnrin tó kọ ẹ̀ máa le púpọ̀ sóbìnrin Mohbad yo kò ń ṣoníṣìí náà tó bá ní Mohbad ń ṣe ṣìnà sí Wùnmí ló ti Wùnmí ló ti sídìí ṣìnà ìwọ o wá hold yẹn o sọ pé Mohbad ni ò jẹ́ kó lọ sí yunifásitì Wùnmí Mohbad ni ò jẹ́ kó lọ sí yunifásitì ẹjọ ọmọ orí street tó ti ń tagbó láti age ten tó tún sí ilé ọkùnrin láti age ten ẹjọ báwo ló ṣe jẹ́ Mohbad báwo ló ṣe jẹ́ Mohbad because that girl she's a manipulative witch. She's a manipulative widow. Very evil. And you're going to wò mí lọ́sàn yìí. Tẹ́ bá máa fẹ́ ọkùnrin àtobìnrin láyé yín, make sure pọ́n ní conscience. Women have sold their conscience to the devil. Because if not, I'm going to be. Ẹ I have a lot of video to play this out this morning. I'm going to play you one video now. Women, you are wicked. Woman, you are evil. You are Ika of Africa. Woman, you are Ika of Africa. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Comfy. Ó dàbí Comfy ní fídíò ọjọ́ Comfy mo ti rí fídíò yẹn lánàá. Mo ń bọ̀ ẹ ṣáà dúró. Mo ń bọ̀ ẹ dúró. Ẹ ṣáà dúró. Ẹ bá mi wá kinní yẹn o. Ẹ bá mi wá fídíò tí mò ń sọ yẹn. Mo ń bọ̀. Mo ń bọ̀. Mo n Please, can you help me to look for that video, please? Ẹ bá mi wá video yẹn. Please. Ah. Ibo ni mo ti video yẹn Please, can you help me to look for that video? Mo ń bọ̀. Ẹ bá Please. Ah, ó video kan tí mo fẹ́ fi wọn. Ìtorí mi really save video, please. I'm coming, please. Um. Ẹ bá mi wá fídíò yẹn. No, video yẹn wà before ilé. Ah, ibo mo ti rí fídíò yẹn. I guess Mola is not with us. Maybe he dropped his phone and he went out. Mumbo. ń bọ̀. Ẹjọ́ Weston ló ṣe analysis yẹn. Àwọn radio station kan bá Weston sọ̀rọ̀. Ẹ tó bá ní video yẹn kó jọ kó send it to me. I know many people did not see that video ah mi wá mi gbọ́ bí tí mo ti rí o Westo ló sọ̀rọ̀ ó bá wọn radio station kan sọ̀rọ̀ ni Westo ló bá wọn radio station kan sọ̀rọ̀ oh. mo fẹ́ kẹ́ gbọ́ ni I just don't want to talk about it. This is why all these people that. Mo ń bọ̀. Oh. Ṣé ti rí fídíò yẹn? Ṣé rí video yẹn ṣáà bẹ́ẹ̀ rí? Winston ló bá àwọn TV station kan sọ̀rọ̀ wait ẹ jẹ́ kí n yeah radio station in Canada yeah where can I find it Olúbùkọ́lá I want to play something for you there yeah ṣé Bobby ṣé ìtí ṣé Where's to? I can't see it I don't come from wà any sugu for me? ṣe just love and life please Only comfy, kọ́ńfì fi táìtì lẹ̀. mo ń bọ̀. mo ń Mumbo. ẹ dúró ẹ mi mo má okay I've seen it I've seen it I want to play something for you Eba mi listen tẹlẹ mọ bí ọmọ mi evil tó. ṣé gbogbo yín yé mi mo máa radio station yìí interview westo mo fẹ́ kẹ́ gbọ́. lára evidence tí àwọn ọlọ́pàá tí wọ́n fi sílẹ̀ a ṣe àwárí wípé ó pè ní fídíò fídíò kan wà tí a rí ìyàwó Mohbad Wùmí àti nurse ǹjẹ́ lè rí nǹkan kan bá wa ẹ lè rí ìmọ̀lẹ́ bá a tàn sí eléyìí well gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè èmi náà rí fídíò yẹn mo dẹ̀ gbọ́ nípa ẹ̀ àmọ́ tẹ bá wo nǹkan tí ọlọ́pàá sọ àti nǹkan tí fídíò yẹn sọ ó takora wọn. What the police said is that they investigated the house and uh, there was no CCTV. CCTV was not uh, installed. That was what the police said actually. But about bá video fídíò yẹn ó jọ wípé àwọn èèyàn kan kọ̀ ti ibẹ̀ yẹn wọ́n jọ mọ́ra wọn èmi fúnra mi ò tí ní enough time láti ṣe further investigation lè lórí láti lè wò pé okay nǹkan tọ́lọ́pàá sọ o àti nǹkan tí fídíò yẹn sọ o ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ love and like Facebook please. láì tí ìwọ náà ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ ni pé fídíò yẹn sọ wípé nọ́ọ̀sì wọlé ó dẹ̀ lọ ṣiṣẹ́ tó yẹ kó ṣe nulẹ̀ wá àárín tínúlé bọ̀ inú géètì nígbà tó ń wọlé láàrin tí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ sọ èmi náà rí wò bẹ́ẹ̀ lórí YouTube bọ́ ìgbà tí mo lọ gbọ́ gbogbo rìpọ́ọ̀tù ọlọ́pàá àwọn ọlọ́pàá sọ kódà gan mo tún bá wọn pàdé ní court ní corona inquest tó fi ẹnu ara wọn ṣàlàyé pé nínú ìwádìí táwọn ṣe àwọn rí pé CCTV wà ní inú ilé yẹn àmọ́ ibi tó máa ń connect ẹ̀mọ̀ yẹn dvr àbí storage yẹn hardware tó máa ń connect tó máa ń ní storage ní pípọ̀ kíní yẹn wà connected síbẹ̀. now ṣe ti kọ́kọ́ gbọ́ yẹn wọ́n ní cc ọ̀nà ọlọ́pàá sọ pé cctv wà nílé but kò wà connected ẹni tó sọ pé ó ń hàn elter skelter of fear ẹni tí Wùnmí sọ pé wọ́n ti pa ẹni tí Wùnmí mọ̀ pé wọ́n fẹ́ pa. ẹni tí Mohbad mọ̀ pé wọ́n fẹ́ pa òun ó máa wá ní CCTV kò ní connected. I am telling you for the often times the CCTV is working and Wunmi ló bà CCTV yẹn jẹ́ tó máa ní kò wà connected Wunmi ló disconnected and let me now tell you ẹ lọ gbọ́ interview ọlọ́pàá yẹn dáadáa ó ní when spending called the nurse the CCTV footage showed the nurse when she was coming in ẹ lọ tún ọ̀rọ̀ tí ọlọ́pàá yẹn sọ ńjọ́ yẹn gbọ́ tí mo play mi báyìí ọlọ́pàá yẹn sọ pé spending oni honey spending pé nurse wọn ti ẹ̀ sọ pé Wùnmí ló pé spending fún nurse di nọ́mbà ni bọ̀gbà tọ́lọ́pàá máa sọ oni nígbà tí spending pé nurse cctv footage show pé nurse yẹn ó wá lóòótọ́ ẹ lọ ẹ lọ tún fídíò yẹn gbọ́ so mi ni accept pé kò cctv nínú ilé yẹn ẹ jẹ́ ká máa gbé lọ now why tí wọ́n ṣe disconnect cctv and tó wà in fear tó yẹ pé all his life ó wá ṣeré nílùú òyìnbó gan ó ń bẹ̀ wípé wọ́n máa attack òun O kábàwá sẹ́ni wa wà ní nàìjíríà ni ò wá ní ní cctv ẹ jẹ́ ká máa gbọ́ lọ ibi tí mo ń lọ kọ́kọ́ nìyẹn mo kàn sáré chipping ni ẹ máa gbọ́ lọ. tí ọlọ́pàá sọ nìyẹn bóyá ká wá àgbè wípé òkè tínú lẹ́yìn òṣìṣẹ́ ti géètì ṣiṣẹ́ ni bóyá tinúlé ni òṣìṣẹ́ ni ẹ máa gbọ́ lọ́kẹ́ máa lọ́bàá láì. èmi ò lè sọ púpọ̀ lórí ẹ̀ ju wípé ọlọ́pàá láwọn ò rí footage but footage tẹ sọ nípa ìtẹ́mi wò ní YouTube tó dẹ̀ sì wà níbẹ̀ ó ṣó ìgbà tí nọ́ọ̀sì wọlé nǹkan kan dẹ̀ ni ó dé mo ṣe sọ mi ti padà tún wò torí nọ́ọ̀sì tí ó ṣó nínú footage yẹn èmi fẹ́ lọ tún wò pé ṣé nọ́ọ̀sì yẹn náà ni the same nurse tó wà nínú kọ́sọ́dà àwọn ọlọ́pàá nílé àgọ́ àwọn ọlọ́pàá ó máa wù mí láti ṣe ìwádìí but mo wà lórí kọ́ mi lè ṣe torí ehm, mo rí lótìtọ́ bẹ́ẹ̀ mo dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ I seen the video I saw it and uh, it's different from what the police gave us during you know, the preliminary report so there is need for more investigation on that which of course I will take my time to do later. Thank you. God bless you. um, Mr. Westo. Ẹ máa gbọ́ o. Àwọn oríṣiríṣi A lot of things have happened after the demise of um, Mohbad. One of the things that stands to be more or less like a mystery or a surprise to somebody like me and many people is this idea that I captured from the avalanche of news in, uh, on the air that um, Mubarak prepared his will and the next of kin or the beneficiary is Liam, a six-month-old child. Kilerisi, what do you think? Is that the right thing? At what? Uh, how, how, how factual is this uh, information. All right, there are, two, there are two things in this case, and I will be sincere with us. The, the, the part of Mubad preparing his will, and the part that some of Mubad's property bears uh, Liam's name. And I love and like. You see, Mubad is just a young star, a rising star, who has not even enjoyed half of what he has gotten. So for such a man who doesn't have the same is dead, who is always willing to live, I wonder what would have pushed him to want to have his will, you know, done at that early stage. So invariably, that will was not done at any point. So there was nothing like a will. Before someone like Mubad will be thinking of a will. Ọmọ 26. He should have enjoyed enough, you know. And God bless you. He's still a rising star. He was a blessed guy, a blessed child. But on, uh, on, you know, unfortunately, he, he was he was he was in the wrong place, around the wrong people. Can you hear that? Um, the side mobile, only mobile, Mohbad ti kọ̀wé ipe gbogbo wíìlì ẹ̀kẹ̀rẹ́ orúkọ Liam ló wà ń bẹ̀ now ẹ jẹ́ ká ṣe lẹ́sẹsẹ this is a guy ọmọ tó wá ṣe nǹkan tí mo sọ yìí this is a guy ọmọ tó wá láti ibi tó ti ń tẹrọ fọwọlé a guy that was not born with a silver spoon ọmọ tó sọ pé bí òun ló máa gbé ògo ìdílé yẹn ga ọmọ twenty seven ó wá dàgbà kò ì tí ì jayé kò ì tí ì tọ́jú ẹbí kò ì tí ì tọ́jú ará ó wá ń kọ will ó wá kọ will yẹn ó wá kọ lórí orúkọ Liam ẹ jọ̀ọ́ ẹ tó máa gbé ọjọ́ kọ́ ló máa dà ẹ̀yin abiyamọ ayé ẹgbà míì àbẹ́ tí ń dùn mí ni Mohbad ọmọ tó jẹ́ pé ìyá ló fi bí even àwọn bàbá olówó gan tó wọ́n máa sọ pé àwọn ò tí kú sìn bí ẹ̀kọ́ tó lè máa ṣe wí á máa wọ fifty five sixty Mohbad wá kọ wíìlì lórí orúkọ Liam Mohbad tó ní ẹbí Mohbad tó jẹ́ pé yìí máa bímọ ọmọ twenty seven tó ń kọ will Ni Yorùbá níbo ló ti ṣẹlẹ̀ rí kò adọ̀pù rárá so nǹkan tó mo tó mú mú mi fi Mohbad under duress tó fi náà kọ will ẹ lọ bá wa wò ó dáadáa ṣe rántí pa sọ pé gbà tí Mohbad kú bàbá nígbà tóun máa fi débẹ̀ ó ní ti wà ń bẹ̀ ṣé táìmù yẹn change will yẹn ko Liam ni ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ má dákẹ́ ẹ má dákẹ́ ẹ gẹ̀tẹ̀ ni ṣe rántí pé bàbá Mohbad sọ pé bàtọ́ máa fi délé wọ́n ti ẹ̀ ń bá Mohbad wọ́n dẹ̀ òun dẹ̀ bá lọ́ọ̀yà ń bẹ̀ ṣé lọ́ọ̀yà ló jẹ́ kí Wùnmí pè àbáwọn pẹ́rẹ́ǹtì Mohbad ó tètè pe lọ́ọ̀yà sódà kí lọ́ọ̀yà reason to fi pa Mohbad reason to fi pa Mohbad kọ́ te tètè wá change ẹ̀ am I communicating ọmọ twenty seven years old níbo ló ti ṣẹlẹ̀ rí pọ́mọ twenty seven years old ń ṣe will àná àwọn ọlọ́pàá yìí ò ṣiṣẹ́ sẹ̀ àwọn ọlọ́pàá tó ní kémi gbé evidence pé Wùnmí fẹ́ pa bàbá Mohbad fún nìyẹn ṣẹ́rí all the handwriting has been written on the wall gbogbo gbogbo atótófẹ́nu tá à ń ṣe the, the, the, the finger has been pointed to Wùnmí gbogbo pé I'm not gonna call her a witch mi ní sọ pé òun ló pa Wùnmí I'm saying it with my mouth Read my lips. I'm saying it with my full chest. Wumi, ìwọ ló pa bad. Wumi, ìwọ àtàwọn olórí burúkú ẹ lẹ jọ bad. Mohbad. Mo dẹ̀ sọ fún ẹ lẹ́ni, eléyìí ò ṣe pé. Àfi tó bá lọ́wọ́ nínú ẹ̀. Ṣùgbọ́n tó bá lọ́wọ́ no kú bad Wumi. Wumi, wàá ké, wàá, wàá pariwo. wàá pariwo bọ́ta wàá wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe o wàá ni ẹ jẹ́ ká máa gbọ́ lọ mò ń bọ̀. could not he shouted he cried out he wanted to leave but unfortunately death took him all right so he didn't plan for it he's only someone that planned for his death or that, that would think of having a will. Abi, ṣe gbọ́ ẹni tó plan pé òun fẹ́ kú bí ó ti sọ fún pé ó ní cancer nsìn bí ó ti sọ fún pé nǹkan kan fẹ́ ṣe irú bíbá nsìn tó bá sọ pé àwa tiẹ̀ máa ń ṣe kò ṣe is not compulsory ẹni tó think about future ni bá she wà lù sí a máa she ṣe bíi death insurance àti health insurance bíi tó bá ní cancer nsìn insurance to she. yẹn tó bá ṣe discover pé o ní cancer ẹsẹ̀kẹsẹ̀ ló máa kó owó yẹn fún ẹ ẹlòmíì máa ṣe two fifty thousand pounds ẹlòmíì máa ṣe half a million pounds ṣé nǹkan tí mo sọ yé yín so tó bá jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní nàìjíríà a sọ pé bí wọ́n ti dájọ́ ọkú fún mohbad tó ti mọ̀ pé òun máa kú ó dẹ̀ kọ́ pé ọmọ kan ṣoṣo tóun ní o ẹ bá mi fún ní gbogbo kínní so definitely ẹni tí ò mọ̀ pé òun máa kú àwa lọ kọ wíìlì fọmọ fọmọ six months and ìgbà tó ṣe wíìlì yẹn five months ṣì ní Liam ẹ jẹ́ ká máa gbọ́ lọ mo ń bọ̀ mo ń bọ̀. So the part of the will is very very incorrect. Mohbad did not write any, any will. will. That is part one. Part two. Some property bears Liam's name. That is where I'm confused. And from my findings from my research as an investigative journalist, I got to know that she has a wife, Cynthia, also called Wunmi, who has um, who, who I can say that share the same account, um, you know, with him. I won't say share, but I would rather say that Mubad seems to be, you know, having every transaction done through the account of me. Even la a fẹ́ kẹ́ So all his money. Bank account. Yes, I'm talking about bank account. I'm talking about transaction. I'm talking about money. I'm talking about finance and the rest. You see, I've got him like three, four proof that no Love and money Facebook. out to anybody through Mobad or from Mobad that will be directed you know, or that will be pushed out from Mubaz himself. It's always from Umi, Umi, Umi, Umi, Umi. Can you and, hear that? Um, One minute. Because Mohbad also. Can you hear that? Mohbad does not have an account. Ẹ bá mi pè àwọn olórí burúkú ton support Wunmi. Ṣé ẹ lè bímọ láyé yín ọmọ 27 kó má ní account are. Tí ó bá ṣe pé wọ́n ti pre-plan, wọ́n ti sọ Mohbad di ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́ni, ẹ bá ń pe gbogbo àwọn olórí burúkú tó support Wunmi. Ṣé ẹ lè bí ọmọ 27 kó sọ fún yín pé mommy mi, daddy mi mo ní account ẹ jẹ́ bá mi pè wọ́n ẹni tí ò níṣẹ́ gan account ìlú yìí tí ọmọ ọmọ kókó gan account mo rántí ìgbà tàbí àwọn ọmọ wa ń gbà yẹn wọ́n máa ń ṣe kinní kan ìjọba máa ń fún wọn ní two fifty máa ní ká fi sí account wọn bó ti gbàgbó kan tó ń pe kinní yẹn o lè gbowó yẹn ó dàbí táwọn ọmọ yẹn bá tó bá eighteen àbí nǹkan kan mi ìrántí mọ́ ẹsẹ̀kẹsẹ̀ check tó bá fún wọn yẹn lẹ máa lọ fi ṣí àkáǹtì yẹn àwọn tí wọn ò ní gan tọmọ bá ẹlòmíì tó bá ti ṣèkómọ fọmọ ọ máa lọ ṣí àkáǹtì fún ọmọ wọn ìjọ fifty pound ìjọ ten pound wọn á fi síbẹ̀ child trust fund thank you Adéjọkẹ́ abẹ́ ẹ̀ gbọ́ mi even ní Nàìjíríà sìn ayé àtijọ́ ni wọn kì í ní account olówó even ọmọ tálíkà sìn gan ní account ká má wàá sọ oṣó Dọ́lápọ̀ rẹ mi kọ́ máa wá sọ twenty seven years old kó má ní account kó jẹ́ pé account Wùnmí ni Mohbad ń ah Wùnmí wa á ṣerú ẹ̀ fún ẹ Wùnmí gbogbo àwọn tó bá yìí support ẹ pé o innocent wọ́n á ẹ̀ fún ọmọ twenty seven years old he doesn't have an account of his own ṣé gbogbo yín dẹ̀ rántí pé bàbá ọmọ yìí sọ lóòótọ́ pé tó bá máa fún owó ṣó account to ẹ̀ ló máa ń gbà ó nígbà tó wá fẹ́ di ìsọlẹ́nu lòun sọ fọ́mọ òun pé kó má fóun ní owó mọ́ tó bá ti jẹ́ pé true ọ̀dọ̀ ìyàwó ẹ̀ lówó yẹn máa gbà reason tí ò ṣe fún bàbá yẹn lówó mọ́ nìyẹn ṣẹ́kọ́ ti pé ìgbà kọ́kọ́ tọ́kọ́kọ́ lọ interview bàbá yẹn bàbá yẹn sọ pé kò tọ́jú òun ṣẹ́kọ́ tí tí gbogbo àfihàn àtàkẹ́ ṣé kọ́ tí mo sọ yẹn pe ko toju oun seko ti ti gbogbo attack atake se ko ti mo so yen yin odindi celebrity kó ní account of his own ẹ̀ wá sọ fún mi pé Wùmí ò mọ̀ nǹkan kan nípa ẹ̀ ah ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ máa gbọ́ o. got some property through the family and because Mohbad also made did some transaction through Wunmi that has in one way or the other led to Liam's name appearing in some documents. how that happened is what I don't know so Wunmi being the one spending Mohbad's money Wunmi being the one in charge of Mohbad's account was able to have access to, you know, to decide what happened. So that does not mean that Mohbad has written his will. Mohbad is still coming up. He has not even enjoyed life. Now, you see, there is a difference between I have my money and my woman is helping me to spend my money in my name. And I have my money, but everything is not in my account. The major one is in my wife's account. So if I need to say, oh, <laughs> Mr. Host, sorry, I want to appreciate this program you invited me to, and I know the staff of your radio station also needs some refreshment. I need to push money to you. I think I should be able to do that on my own from my account bearing my name to you. But in case of Mohbad and the wife, that is not what is happening. The money is not pushed in Mohbad's name. The money is now being pushed from the wife account, bearing the wife's name, It's only under the note that will not contain. Ṣé ti gbọ́ nǹkan tó sọ ń gbẹ̀ yẹn? Now, gbogbo transaction tí Mohbad máa ń ṣe, Wùmí ló máa ń ṣe fún. Ṣé mọ̀ kọ́ ọmọ bọ́ìsì tiẹ̀ jáde kó wato tó ràn lọ́wọ́ kó ráwọn tó ṣe nǹkan fún kó fẹ́ transfer owó fún wọn níbi tó wó kéré dé tí Mohbad fẹ́ ná Wùnmí ló máa ṣe náà tí mo tí Wùnmí bá tí bí sì kí Mohbad fẹ́ send owó sí mi ṣàmì kọ Mohbad wà ń bẹ̀ ṣó ti yẹ yín bi si ki di fe send owo Wùnmí ko ko mohbad wa n so ti yin ti wunmi ba maa transfer owó yẹn Wùnmí Adébánjọ ló máa wà níbẹ̀ ìsàlẹ̀ kékeré lẹ́bàá tí ba di. sent from Wùnmí Adébánjọ Mohbad ló fún yín lówó ṣùgbọ́n kò tún fi kò tún fi òun kò fi alọ́ba sí kò fi Wùnmí alọ́ba sí olórí burúkú tó sọ pé òun ìyàwó Mohbad ò ní ṣe oríire òun ló ti máa lọ fẹ́ Mohbad yẹn ẹjọ́ lọ kú kó lọ kó lọ fẹ́ lọ́hùn olórí burúkú ọmọ apá apọkọjá yẹ àjẹ́ Black Widow orò bí mo ti dákẹ́ lórí ọ̀rọ̀ ni orò bókùn tiwa àti ìyá ẹ̀ ṣe orò bó ràn mí ni tí bá dákẹ́ mo mo mo mo mo mo busy ni o rò bẹ́ẹ̀ mi ti dákẹ́ lórí owe ẹni ṣe ni tí gbogbo wọn suku kiri pé bójú ẹ̀rọ bójú òótọ́ ipe Naira Marley ò release royalty Naira Marley mọ̀ ni o ìyẹn tó bá yẹ pé royalty wọn lọ Naira Marley o Naira Marley mọ̀ pé tóun bá release ẹ̀ olórí burúkú ọmọ apọkọjáyé ló máa ná ìyẹn tó bá jẹ́ pé Naira Marley yìí ni royalty yẹn lọ́wọ́ àbíkan tí mo sọ yín tó bá máa send owó sí mi sì sẹ́ ẹni owó ẹ̀gbọ́n tí bàbá yẹn sọ ó ní fi pa owó kéékèèké kan ó jẹ́ kọ́ ọmọkùnrin sì lè máa fún yàn directly fúnra rẹ̀ àbí kò yé yín Wùnmí ló máa send gbogbo ẹ̀ ó máa pè ní bá mi send owó fúlélè tó bá tún wá send ẹ̀ akọ Wùnmí Wùnmí Adébánjọ ló kọ kò kọ Wùnmí Alọ́ba olórí burúkú asọpọ̀ kọ mi ọkọ mi àbólórí burúkú ni ẹni àbáyé fẹ́ bàjẹ́ ni ọkọ ẹlẹ́ni tó bímọ fún ò jẹ́ kankan ṣáájẹ́ kankan ni nǹkan kò pa wá tí ọmọ ta rògbò pawápọ̀ ọmọ àlè ni gbọmọ lọ fọlọmọ gbọmọ lọ fọlọmọ olórí burúkú olóbò pa ẹni àṣà náà oríta lọ́rì ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mohbad for this, Mohbad, two Mohbad for that. But the name of the sender the account of the sender and the person that is lifting the money from his or her account is usually Wumi's account, Wumi's account, Wumi's account. account. The name is Ivan Adebanjo Wumi something something. Mm. Sita, something Not even Aloba. Not even Aloba. Sita Aloba or Wumi ah, ah. Aloba. So which means that Mubad sending people money or trying to reach out to money is not even in Mubad's name. At all. It's not coming from Mubad's account. it is usually from Miss account. Aloba. Now, I recall that, or let me let me remind us of this scene when Baba Mubad said that there was a time Mubad called and said, Baba, my properties are in the hands of my wife's family. I have two plots of uh, two acres of land around the bear, another two acres here, another this year, another that year. Daddy, please help me to take my property from them. And Baba said, no problem. Baba pleased the call and called the family of the wife that there is need to see and sort out some issue. They are in that meeting. No. The meeting was held. and unfortunately. ẹ bá mi pè Ìyábọ̀ olóyìnbó sọnù ṣe rántí pé Ìyábọ̀ ní kí ni kini ni Wùnmí tó ma fi pa Mobad. Ìyábọ̀ probably you don't understand the meaning of motive this is the one of the motive Wùnmí killed Mobad. the child is not Mobad. that is number one motive this is the second motive gbogbo bó ṣe ń pe Mohbad fún eré àkáǹtì mi ló ń wọ̀ ó ń rí owó ńláńlá tó wọnú àkáǹtì bọ̀bọ́ yẹn ó ń fún bọ̀bọ́ yẹn ní peanut Ìyábọ̀ sọ pé kí ni motive tí Wùnmí máa fi pa ọkọ ẹ̀ àti gbogbo èyí dẹ̀ sọ pé Wùnmí ò lè pa ọkọ ẹ̀ this is Liam ò kì í ṣe ọmọ Mohbad that is number one motive the second motive is because all Mohbad's money is in Wùnmí's account Wùmí has seen a lot of money. Ṣàbẹ̀ pé Wùmí náà my atẹ́gọ̀ fọwọ́lé ni. Ó lè ní. Even amateur people ò bí pẹ̀lú silver spoon only. ó ní ìtẹ́lọ́rùn. Gbogbo wa kọ́ lọ silver spoon. But ìtẹ́lọ́rùn ní bàbá ìwà. Ṣùgbọ́n ọmọ olórí burúkú tó ti wà lórí street, tó ti jẹ, tó ti ń ṣaṣẹ́wó, tó ti ń dúró sí ẹnà náà Lorry. What do you expect from such wicked, evil witch? So, Ìyábọ̀ ẹ mi pè This is the second reason This is Wumi's motive for killing Mohbad. Ẹ kamagbolo. The meeting did not end well. What happened? Baba said, Mohbad, here at the family setting, you said you have a property with them which are not releasing to you that you help you to collect. Can you repeat the same thing so we can sort things out? Only God knows what they did to Mubad. Only God knows the kind of eye they looked you so you know, look at Mohbad. Only God knows what Mohbad was seeing or sensing that Mohbad has to change his mouth, like his words. And Mohbad started tackling his father right there on the spot. Mohbad told the father to say, eh, Daddy, eh, kò ní dì mọ́, eh, má worry. Now, if it's even bọ́rọ̀ me go go learning, Ṣé gbọ́ nǹkan tí spending mm, ṣé gbọ́ nǹkan tí this intelligent guy very very intelligent guy ẹ bá mi sọ fún ẹ̀yin tẹ́ I don't go on TikTok, but ẹ Mister what is his name? Bàbá tó What is his name? Kí kọ bàbá Westo. and it's bá wo, ẹ me, mi I don't go on TikTok. I only post video there. Westo is a very, very intelligent guy. I, I respect him. He speaks fluently. He's well read. He understands. Eh, you know, you want to listen to him back to back. He's a, he, you know, I, I respect him when he says, when he calls himself an investigative blogger. He's truly an investigative blogger. Kudos to him. Very, very, you know, speak English fluently. Fluently. Oh, àwọn oh, my, oh, my, ó máa ṣe yànnàyànnà ọ̀rọ̀ yẹn, ó oh my I give it to him. Now, I just keep n in koto somewhere. bàbá pé Mohbad ipe gbogbo owó yìí àwọn ti rí pé Ọlọ́run gbà fún ẹ ṣé ń gbọ́ mi àwọn ti rí pé Ọlọ́run gbà fún ẹ àwọn ti rí pé Ọlọ́run gbà fún ẹ máa ṣe nǹkan Mohbad dẹ̀ dá bàbá yìí lóhùn pé ah òun ló two acres of land ṣé ń gbọ́ mi ipò wà lọ́wọ́ àwọn èèyàn ìyàwó òun ṣó ti yé yín ti tí Mohbad wà ń bẹ̀ tí gbogbo wọn tán wà sorry ọ̀tí sí mẹ́ngbà yẹn wọ́n wá pé ìyá Wùnmí ìyá Wùnmí sọ pé kò sílẹ̀ kankan lọ́wọ́ òun wọ́n lọ ṣàpè meeting ìgbà tán pé meeting West sọ pé òun ò mọ nǹkan tó kùn sójú fi wo Mohbad ó nígbà tán wo <laughs> ó nígbà tán máa fi wà tí Mohbad máa fi rí wọn sójú ẹ wọ́n ní Mohbad ń sọ fún bàbá ẹ̀ pé kán máa wọ rí kò rí bẹ́ẹ̀ now ẹ jẹ́ kí n sọ rísìn tí Mohbad fi sọ kíní fún yín lénìí kẹ fi sọ́wọ́ ọ̀tún yín. number one jùjú ń ṣiṣẹ́ wọ́n lo oògùn gidi fún Mohbad wọ́n ru ẹ̀fọ́ fún the fact pé wọ́n ti wọ́n ti la nǹkan lórí tó ti rí pé dìdìrín ni wọ́n ṣe iṣẹ́ lé lórí number two ṣé wọ́n ti pé yèyé kúdí sọ. so lára àwọn secret tán sọ pé ó wà lọ́wọ́ ohun mi kí Mohbad tó kú tí Mohbad máa fi ń bẹ̀rù ẹ̀ ṣe ń gbọ́ mi mo fẹ́ sọ ìkọ́nu secret yẹn fún yín lénìí ẹ tẹ́tí kẹ́ kò sẹ́ni tó gbọ́ secret yẹn rí ṣe rígbà tí Mohbad àti Wùnmí ń fẹ́ra wọn Wùnmí lọ dókó ń kan Mohbad nà ànàfẹ́ kú ó no bí kó pa bí ogun yẹn ká lójú ẹ̀ ni Mohbad nà gan ibi tí Mohbad tó record bóyá olórí buku. èyí tó ń bá mú yẹn bí òun ló record wọ́n ṣáà record gbogbo bí Mohbad ṣe no òun mi Mohbad nà blue black ṣe ń gbọ́ mi ẹ máa gbọ́ o ẹ bá mi máa dìímú o ẹ bá mi ẹ bá mi love and like Facebook please ẹ bá mi máa Mohbad nà gánjọ́ ye bí kòkú on nà tó yẹ pé wọ́n record Mohbad tó fi nà ṣó yé God bless you wọ́n record Mohbad bó ṣe nà Mohbad nà gan bó ṣe wá record Mohbad tán ojú Mohbad túká Mohbad bẹ́ wọ́n sọ pé ó ti after two days Wùmí wá pè Mohbad ó kó wo ó wá play video yẹn fún Wùmí lòun máa post ẹ̀ internet. Mo dẹ̀ fẹ́ kí gbogbo yín rántí. Ṣé rántí bàbá kan báyìí? Hmm. Ó ṣẹlẹ̀ sí bàbá musician kan báyìí tó nà ìyàwó ẹ̀ ṣé rántí. Títí dè ní kàrí àbọ̀bọ̀ yìí ò gbérí mọ́. Ṣé rántí bàbá yẹn? Frosh, frosh or fresh. Kini ni kan frosh? Ṣé rántí bàbá yẹn? Kí ni kan frosh ni bàbá yẹn ń bọ̀bọ́ yẹn little frosh thank you Abeni gold ẹ lọ little frosh ṣe rántí pé kíní yẹn ṣẹlẹ̀ sí little frosh àtìyàwó ẹ̀ tíyàwó ẹ̀ post fídíò yẹn ṣe rántí gbogbo àwọn musicians yìí ló mọ̀ ọ̀pá ìgbà yẹn Wùmí wá bẹ́ẹ̀ that is one of the secrets tí Wùmí ní tó fi tó fi blackmail Mohbad tí Mohbad ba ti fẹ́ sọ̀rọ̀ ó máa lóun máa gbé síta ṣẹ̀dẹ̀ mọ́ pé Mohbad ṣẹ̀ṣẹ̀ dìde ní. ibẹ̀ ni mo ti sọ pé Wunmi is wicked Wunmi never love Mohbad gbogbo pé Mohbad change account ogun gbogbo ẹ̀ wà mẹ́ẹ̀ nǹkan tí Mohbad fi nǹkan black Wunmi fi blackmail in nìyẹn tí Mohbad bá ti fẹ́ sọ̀rọ̀ á lóun máa jù síta ṣẹ́dẹ̀mọ̀ ká fira wa sípò Mohbad ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń dìde ni ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń ni ìtorí ẹ̀ lẹ́ṣẹ̀ máa ń rí i pé gbogbo nǹkan tí Wùnmí bá sọ ẹ lọ bí àwọn ọ̀rẹ́ ẹ̀ ẹ lọ bí àwọn ọ̀rẹ́ Mohbad gbogbo wọn ti lọ tọ́ Wùnmí máa sọ fún ni kó lé wọn dànù Wùnmí máa manipulate gbogbo thank you what happened to Chris Brown and Rihanna God bless you ẹ̀rù ń bá Mohbad pé tí Wùnmí bá jù síta kàrí ọ̀hún máa end. ẹ bá mi sọ fún ẹ sọ fún àwọn blogger ẹ kàn béèrè lọ́wọ́ ẹ ṣé fídíò yẹn ò sí lọ́wọ́ ẹ tó bá ní kò sí lọ́wọ́ ẹ kí tiẹ̀ bàjẹ́ sí sórí íńtánẹ́ẹ̀tì lálẹ́ yìí. tí Mohbad bá ti fẹ́ kọ̀rọ̀ tó bá ti fẹ́ ba sáwọn bàbá ẹ̀ lẹ́nu á ní òun máa jù síta oògùn náà ń ṣiṣẹ́ ẹ má ṣì mí gbọ́ o ṣùgbọ́n torí bàbá yẹn torí bàbá yẹn bá ti pé ó fi blackmail baba yẹn anywhere gbogbo pé Mohbad mọ̀ ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n bọ́ sí bọ́ọ̀bù yín lálẹ́ Mohbad mọ̀ ẹ pé ọmọ Liam yẹn ọmọ àlè ni àṣírí ńlá máa tú ikú ò ní pè mí àti yín ẹ rí wọn wò ṣẹ́rí Mohbad ti mọ̀ ti pẹ́pẹ́ ọmọ yẹn ò ń sọmọ òun ṣe gbọ́ tó sọ pé Marita be like Maria òun ti di Joseph ẹ lọ ka ìtàn Maria ti Joseph nínú Bible story Mohbad ló fi kọrin yẹn ẹlẹ́jẹ̀ kan wá sọ fún mi pé kò ṣe òun nǹkan tó ṣẹlẹ̀ ní Mohbad fi kọrin òun ló fi kọrin yẹn Marita be like Maria òun ti di Joseph ìyàwó òun ti di Maria ṣe rántí Mohbad ti mọ̀ pé òun kọ́ lòun lọ mọ́ kó tó kú but because of the threatening the blackmailing everything ni Wùnmí fẹ́ fi báyé bọ̀bọ́ yẹn jẹ́ ẹ bá mi pé Wùnmí fẹ́ mo challenge ẹ video fídíò kan wà lọ́wọ́ ẹ ẹ sọ fáwọn blọ́gà ẹ tó bá ní mò ń parọ́ ẹni kó gbogbo yín dẹ̀ mọ̀ Mohbad ó ti rí ti little frosh nígbà ti tíyàwó little frosh bọ́ síta tó gbé fídíò síta pé little foshi nóhun they need little foshi ògbérí Mohbad dẹ̀ wò pé ó ti tọ́ ó ti tọ́ ó ti tọ́ owó wò ó ti tọ́ fíìmù wò ó wá ń wò pé ṣé bó ṣe máa lọlẹ̀ ni even gan Mohbad ti rí ibi tó ti ń dóhùn mi rí èmi ń sọlẹ̀ fún yín lálẹ́ Mohbad ti káhùn mi ibi tó ti ń dorí wọn Wùnmí sọ fún àní ẹ pé wọn ò bí dá kó so Mohbad iná ń jó gbogbo ìgbà tó ní kí Mohbad lọ ṣe introduction Mohbad mọ̀ pé òun kọ́ lòun lóyún Mohbad bá sùn lóòótọ́ ṣùgbọ́n Mohbad mọ̀ pé àṣànà yìí bá òun kọ́ lòun ní oyún ẹ lọ wo Mohbad níjọ́ yẹn ẹ béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ètò wà ń bẹ̀ Mohbad lọ sínú mọ́tò ó lọ ń ké ni ẹni kan sọ pé mo parọ́ Mohbad went into the car to start crying do you know why? Mohbad ní introduction lòun ní kọ́ ṣe ìtọ́wọ́ dẹ̀ ti lóyún ni ó lóun ò sọ pé gbogbo nǹkan tó tọ̀nù sóun lọ́wọ́ ẹ̀ ó lóun ò pọ́n pa ẹ̀ ṣe rántí pé wọ́n sọ pé Mohbad ìgbà tó fẹ́ lọ tọrọ Wùnmí bàbá yẹn sọ pé ten prados tó bá jẹ́ pé mi ṣiṣẹ́ fowó yẹn ni olórí burúkú ọmọ ọmọ tí ò ṣiṣẹ́ fowó ẹni tí ò bá ṣiṣẹ́ fowó náà ló máa ń náwó nàkúnà ẹjọ́ owó tó fi gba ten prados yẹn ṣé kò tó ra mọ́tò ten prados lọ́gbà at the rate of one eighty pound one eighty naira per per per jeep bàbá ní èèyàn kọ̀ọ̀kan wà moto. nù mọ́tò ya <laughs> mo, ìyá Mohbad wà nù kan èèyàn kọ̀ọ̀kan wa wà moto mọ́tò kọ̀ọ̀kan ten paddles ṣe rántí pé wọ́n ní Wùmí ló ṣe gbogbo ẹ̀ wọ́n náà kàn gba díje ni Wùmí tọ̀nà ẹ̀ sí oríṣiríṣi ìtorówó yẹn ọwọ́ ẹ̀ ló wà ní Mohbad couldn't tell his father ẹ lọ wo baby shower yẹn Bella Shmurda lè má gòbó lọ́mọ. Bella Shmurda nínú do ńbẹ̀ ye. Ẹ lọ wo video baby shower yẹn kẹ́ wo bó ṣe bí Mohbad ṣe ṣe ńbẹ̀. Ẹ bá mi sọ fún sẹ́ àwọn tó lọ sí ìkó introduction ye. Ẹ bá mi béèrè lọ́wọ́ wọn. Ṣé Mohbad at a time She kò lọ sínú mọ́tò tó long ń ké? Mohbad went into one of the cars and he was crying. Wọ́n dẹ̀ lọ bá wọn ní kílé tó ṣe ké. Oh, I never planned for this. I just want an introduction. I'm still young. I'm still young. I'm not ready for a marriage. Wumi, I'm telling you now, you forced yourself on Mubad. So coming out now to tell me, shenanigans, si ìwà of of i Mubadi Mubadi lo, lo di flower wo, ikú ma, máa pa ẹ́, olórí ọmọ, aṣẹ́wó. O bá lọ́wọ́ nù ẹ tó bá lọ́wọ́ nù kú Mohbad sórí gbogbo ọ̀rọ̀ tó fẹ́ jẹ yẹn gbogbo ọ̀rọ̀ tó fẹ́ jẹ yẹn ilé ayé kan ló máa gbé tó máa fi jẹ ṣọmọ ìyá ẹ̀ sì kì lóòótọ́ o wọn parọ́ ṣẹlẹ̀ pé mo sọ fún yín dọ̀yẹn gbogbo yín sọ pé mò ń parọ́ ìyá ẹ̀ sì kì lóòótọ́ ìyá ẹ̀ wà ń dùbù láìsàn ẹsẹ̀ kan lo maa gbe to ma fi je somo iya e si ki loooto o won paro sele pe mo so fun yin doyen gbogbo yin so pe mo paro iya e si ki loooto e wa n dubu laisan ese kan ọ̀run nìyá ẹ̀ wà kò ṣe pé yẹ dédé síkì o òkò tí yẹ sọ fún ẹ tó ń DNA òkò yẹn ló padà sí lára òkò tó sọ lọpẹlọpẹ sọ padà sí ìyá ẹ ẹ tó bá ní mò ń parọ́ ẹ ya ìyá ẹ ní ẹ̀gbọ́n kí ló ń kọ àdúgbò tí mo pè fún yín jọ yẹn ẹ ní kọ́ lọ́wọ́ ìyá ẹ ń bẹ̀ ìyá ẹ sick báyìí báyìí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nìyẹn wà ẹ tí ì rí nǹkan kan gbogbo yín lẹ́ẹ̀ma join lẹ́ẹ̀ma join Mohbad ibi tó wà tí Mohbad ò bá mú gbogbo yín lọ kò ní sinmi èmi tí mo sọ ni mo ti sọ fún yín lo lo tó ń ṣe yẹn extra ni di gongo ó ma mú gbogbo wọn lọ ẹlẹ́pẹ̀ thank you di gongo ma wá mú gbogbo wọn máa lọ́jọ́ ìní ẹni òkú máa pọ̀ tó máa sùn àfi tó mọ̀ kọ́kọ́ pa gbogbo ẹni tó fetí gbọ̀ngàn gbogbo ẹni tó gbọ́ pílánù gbogbo ẹni tó bá wọn dáwọ́ sí àtẹni tó pa àtẹni tó parọ́ Amanda you are blocked ò ní ṣe oríire olórí burúkú ikú ló máa pa ẹ́ jẹ́ block ẹ̀. ṣé nǹkan tí mo sọ yín ẹ bá mi bí sẹ́ pé why tó ṣe ń blackmail bọ̀bọ̀ yẹn why tí Wùnmí ṣe ń blackmail bọ̀bọ̀ yẹn tó mo máa sọ fún pé wo tí n bá jù mi se n kárí ẹ so bàjẹ́ òun máa gbé lọ fún jíswèrè ṣé gbogbo yín rántí pé jíswèrè yín náà ló sáré lọ bá ìgbà tí bọ̀bọ̀ yìí kú. Oh my, fi jísù èrè yẹn threatin bọ̀bọ̀ ẹ̀ nínú ilé back to back ni wo ìwọ try ẹ̀ jẹ́ kí n gbọ́ nǹkan kan ta jẹ́ kí n gbọ́ nǹkan kan ta jẹ́ kí n gbọ́ nǹkan kan ta mo ń sọ fún yín mo ń sọ fún yín báyìí báyìí mo ń sọ fún yín Mohbad mọ̀ pé nǹkan lòun lọmọ yẹn kó tó kú Mohbad mọ̀ pé òun kọ́ lòun ni ọmọ yẹn kó tó kú ìtorí ẹ̀ mo ṣe ku mo pe oun ko ni omo yen ko itori e mo se so pelu full chest mi owó Mohbad wà lọ́wọ́ ẹ̀ náà gbé mi lọ sí court tó o bá gbé mi lọ tó o bá gbé mi lọ. <laughs> ṣọlá ẹnu mi tó ń wòye àṣẹ ni o ẹnu mi tó ń wòye àṣẹ ni o gbogbo nǹkan tí n bá ti sọ bí àṣẹ ti rọ̀ mọ́ ṣọ wípé gbogbo ìpè tẹ́ ẹ̀ mi ìbá yín dá padà because bó bá ṣe máa rí fún yín lẹ ti ṣe ń sọ yẹn ìpè mi máa bọ́ ta wá dá ìpè padà fún anybody àbí ọ̀kọ́kọ́ máa ṣépè wàá ṣépè tọmọtọmọ kọ wà ní èmi máa dá padà fún ẹ èmi èmi Ah, ṣùgbọ́n ètí bá sọ fún ẹ̀wọ̀n mi agọmagọmọ àdàbí tó bá lọ́wọ́ ní ikú Mohbad àdàbí tẹ́ bá ti plan bẹ́ ṣe fẹ́ pa bọ̀bọ̀ yẹn it was orchestrated it was pre-planned it was not a mistake nobody should come and tell me it was a mistake Not for pa negligence not for pa Mohbad òyìnbó ńlá lẹ́ ń sọ intentionally killed Mohbad ẹ jẹ́ ká máa bọ̀bọ̀ yìí lọ mò ó ń bọ̀. lóòótọ́ ni mo ní kẹgbẹ́ mítà òtítọ́ mo ní kẹgbẹ́ that I said we should call the meeting truly uh, but daddy there is no need again uh, don't worry and the father left in shame embarrassing that are you not the one that made me call this meeting why should you now be saying something otherwise and he left two days after Mohbad went to meet the father again today daddy I'm sorry for yesterday uh, uh, truly I was the one that said you should call a meeting. And I was still the one that said no need again. That when I said no need, I didn't mean it to. I'm just scared, no. I don't want problem, no. Now my property is still with them. They should go and collect it. They should go, daddy, collect it from oh. you. My money is with them, oh. They must not go with it, too. Oh. And when this guy is seeing Mumi and the family, he's always confused and not knowing what to do or what to say. But anytime the same person is with the father, he's only coming out to say that, eh, daddy, ah, they want to cheat me, no, oh. they want to rip me, by this, my dad. And the daddy said he was confused. And some of those property, according to the father, bearing him. They are flagging. Can you can you love a life? Some of those property and some of those things are what me or probably the family has used Liam's name to get. So invariably, those who are saying Mubarak prepared, or probably there is a rumor that he prepared his will, might be looking at all these things to now say that, oh, maybe, you know, he has prepared his will. He didn't prepare any will because he never prepared to die. He didn't even plan to die. He wants to live. And that is the reason why the spirit is not resting. It's roving over, you know, disturbing everyone, Motumi, making thank us have you. sleepless nights. All the star givers. Ah, Abimbola, God bless you, my yes. sister. Ẹ ṣé gbogbo ẹ̀ tẹ̀ fún mi So, even Mohbad ò dúró, Mohbad ò ṣe wíìlì ẹ̀ o, Mohbad ò ṣe wíìlì ẹ̀ o, Mohbad ò dẹ̀ sọ pé bóyá òun máa kú kò tí ẹ̀ and inú ò dẹ̀ dùn, òun ló fà á So, Mohbad ò ní right his account ẹ̀ he has no right to his account. ṣé ń gbọ́. I don't even think he has an account that's the truth and there was a time that I heard that Naira Marley gave Mohbad seventy-two thousand dollars something when he left Malia, and I heard that that money went to Wumi's account. ṣé ń gbọ́. I might gbọ́ when Mohbad left uh, Malian records. They said Naira gave Bobad seventy-two thousand dollars, and the, the the the money went into Wumi's account. Wumi, and ilé ayé ìkọlù ti máa ilé ayé ìkọlù máa gbé láti náwó yẹn. Ìwọ àtàwọn àlè ẹlẹ́fẹ́ náà àbí? Ìwọ àtàlè ẹlẹ́fẹ́ náà? Ìwọ àtẹni tó bímọ fún? Ẹ wá pa ọmọ lọ́mọ tán. Wumi, báwo ló ṣe fíù pé ewé ò kì í sunkún náà Wùnmí Wùnmí báwo ló ṣe feel pé ó máa ṣe adúrú nǹkan yẹn and you will go scot free there is something called karma Wùnmí ṣé wọn lọ́wọ́ ayé àtijọ́ ló máa lọ́ múyàn tẹ́ bá dọ̀rùn àbí tẹ́ bá di born again ṣé wọn lọ́wọ́ pay as you go ní Wùnmí ọlọ́run ìsín pay as you go ní báwo ló ṣe máa gbogbo máa ṣe gbogbo nǹkan yìí ó dẹ̀ sweep we will sweep it under the carpet that was why we, you lied we even want to know Hey, jota ló fi we pay. etí ló pa Mohbad síta ṣé Dàrósà ni àbí Wùnmí ló sọ fún Dàrósà kó sọ fún kó sọ fún àwọn blogger pé etí ló dùn Mohbad pa ẹjọ́ ta ló kọ́kọ́ put narrative yẹn because inú ilé yẹn ló ti sọ fún wa kò lè jẹ́ ta la ti gbọ́ pé etí ló pa Mohbad inú ilé tọmọ ikú tó pa Mohbad inú ilé yẹn ló ti plan pé ẹ jẹ́ ká sọ pé etí ló pa wọn kúkú ń dá lóhùn tẹ́lẹ̀ náà tó bá sọ̀rọ̀ wọn kúkú ń gbọ́rọ̀ ẹ̀ tá bá sọ pé etí pa they will sweep it under the carpet and they can enjoy Wùnmí wá gbé ọmọ ọmọ ọmọ tó lọ́mọ àwa after two days àwa sọ pé òun rì má she ṣèrántí pé ìgbà tí mo bá di kú the first thing tó kọ́kọ́ sọ ni pé nobody can replace you that was the first that was the first tweet that was the first update Wumi put on a story nígà níbi tó eight bọ̀bọ̀ èdè níbi tó eight ẹni tó ń dodé ẹni tó fẹ́ òun pé Mohbad ní Nigger. Nigger. until got a very dark man tó correct ẹ pé báwo ló ṣe máa pe ọkọ tó love ní nígà ẹ lọ wo story Martin, story Martin lọ ni the first thing tí mo tí Wunmi text ni pé oh nígà I will miss you because there is nobody that can be like you Wunmi ti go ronú another person ìjọ tọkọ ẹkú gangan ló put kíní yẹn sórí story nobody can be like you ẹn tọkọ ẹkú ṣó tiẹ̀ lè rántí pé o fẹ́ dóko ṣó lè rántí pé o boyfriend ṣó lè rántí pé o ti ṣó lè rántí replacement. Why that statement? Because everything has been premeditated. Am my communicating? eje jẹ́ ká Wrong. It's a rumor. But what am I trying to establish is that everything has been pointing to the fact that anything Mohbad and money is always inside Wumi's account. And I will say this and I'll end that chapter of that part. Spending has come to my life before on TikTok that said most of the time Wunmi is always in charge of Mohbad's transaction and Mohbad's account. Now, fine. Mysi has come to my platform on TikTok to come and testify also that Wunmi is always in charge of money when it comes to Mohbad. And anything Mohbad is doing, Wunmi always be the one to push from my own account in her name on behalf of Mohbad. Maybe Mohbad will have to contact her tó ṣe ẹ Wùmí mo fẹ́ náwó báyìí mo fẹ́ ṣe kó bá fẹ́ ní báyìí bá mi send ẹ sẹ́ni yẹn maybe Mohbad is getting permission I don't want to know but that is just the narration I also went extra mile to investigate from two other people I don't want to mention their name who are also connected to this case not just connected to this case there are people who the police have invited you know, they've written down their statement that, you know, and the rest. God should be expecting them any moment from now, blah, blah. But these two people also said, even one of them even have an evidence that there was a time that money was supposed to come from Mubad for one or two things. That he was surprised when he got the alert and it was say uh, eh, something Cynthia uh, and, uh, and uh, you know, not even a lover, just from the wife. I was like, oh, well, maybe that is how they run their things. And the final one, remember that Baba Muba said when he got a car from Mubad, the payment was made by Wumi and the receipt was brought, brought to him and it was Wumi's name on it. So this is a testimony, also, like Joyce's testimony let me call it evidence, or this is enough to conclude or to agree that Mohbad doesn't have control of his own account. It is Wunmi, Wunmi, Wunmi. And the fact that some of the property bear Liam's name, I can easily connect dots and solve the puzzle to me say that maybe planned on unplanned, deliberately or not deliberately, Mohbad's lawyer would have been playing a very cunning role. God bless you. To make Mubas' property to be bearing another person's That's name. name. Not even Mubas' name. Which is why Mohbad was shouting before he died that, Daddy, I want you to investigate my property, collect the document. It's in the house of my, well, you know, my wife's family and my wife and blah, blah, blah, blah, blah. So that is how I can say it now. And uh, I don't know if I have other questions. I would be glad to answer. Thank you. Um, <laughs> um, Westo, I'm with thank you so much. Yeah, because um, I told people earlier, some days ago. That is what I want you to listen to. Yeah? Now, gbogbo ẹ̀yin olóríire abiyamọ tòótọ́ tẹ́ ń wò mí lénìí tí ẹ̀ ní gbọ́mọgbìn bí iṣu ṣe ti rí gbogbo motives tí mi ṣe pa Mohbad number one she never loved that boy I can say it with my full chest Wunmi never loved that boy ṣàmẹ́pọ́n sọ pé wọ́n ti mọ́ra ní street but wọn ò fẹ́ra but ìgbà tó délé malian wọ́n wọ̀ọ̀kẹ́ fún Mohbad kó máa do àgbésùn lọ́pẹ́ fún Mohbad wọn sọ pé kán fẹ́ra ìgbà tí Wunmi rí ipe ah ọ̀bọ yìí ń gbowó ẹ̀dẹ̀ mọ́mọ́ street ó smart ju Mohbad lo, ó lọ gbé oyún láti ta ibi tẹ́ máa ti mọ̀ pé bọ̀bọ̀ yìí girl yìí wicked gan ṣe rántí pé ó sọ ó lóun ń wá oyún ó ní bàbá Mohbad náà ń bóun wá oyún wọ́n ń lọ sórí òkè kiri kí ni ọmọ twenty two ń wá oyún fún kẹlẹ̀ ah ani ọ̀tá ni Mohbad wà all his life all his life I ọ̀tá ló wà kí lọmọ twenty two ń wá oyún What is ti sọ tó buy, bàbá you kò fail. Should not ṣùgbọ́n tó bá lóyún fún àfẹ́ Shall not pé mo sọ ní last show mi Wùmí wá wá oyún wá oyún kò rí oyún yẹn ṣe ń gbọ́ mi kò ṣe pé bàbá dìdí lọ mú pé kó wá lóyún o òun gangan ló lọ sunkún sí bàbá lọ́hùn pé ah òun òun òun ó ti fẹ́ hùn òun fẹ́ bímọ òun fẹ́ bímọ ni bàbá fi mú jáde pé ah ọmọ yìí nífẹ̀ẹ́ ọmọ òun lóòótọ́ ó fẹ́ bímọ kí ni ọmọ twenty two ọmọ thirty go tí ìwà oyún ọmọ twenty two kí ló ń wá oyún fún ìgbà tó wá oyún yẹn wá oyún yẹn tí ò rí ló fi lọ gbé oyún yẹn ta <laughs> Wùnmí tó bá bí pọ̀ rí ìyá láyà ẹ̀dá ṣe DNA tó bí ìyá aláyàpọ̀ rí bàbá ba bàbá Adébánjọ dá tó bá jẹ́ Adébánjọ ló dùn ìyá ẹ tó fi bí ẹ ṣe DNA wọn ò bí ẹ dà <laughs> wọn ò bí ẹ dà ìgbà tó ìgbà tó ní fẹ́ fi atagúngún ṣe tìró wàá ṣe DNA wàá ṣe DNA ádàbí gbà tí wọn fẹsẹ̀ tẹ̀gbẹ́ ni ó máa ti ro pa ni wàá ṣe DNA wọn ò bí ìyá ya ẹ̀ dà. Wumi, wọ́n bí pon ri po ba ba ba ba ba ida. Then they sọ fún no DNA, no property. Ṣọ̀rẹ́ tó ti gbẹ́sẹ̀ lé ẹ náà ni kò gbẹ́sẹ̀ lé. No DNA, no property because we need to establish who has that boy. I am saying it with my full chest. That boy is not from Mohbad. Nedu olórí burúkú kuntakunte. Ajoko báyìí lẹ́sẹ̀ ṣe máa léfò sókè bí ìgbà tọ́jú di sómi. Nedu I am so disappointed in you, Nedu. You said on your chat on Instagram, you said, since Mobad did not say that the boy was not his before he died, they should just allow the boy to rest. At least that is the that is the only thing the boy left. And they can point to. Nedu, I'm so disappointed with your utterances towards that DNA, Nedu. When your woman was sleeping around, Nedu, you suspected her and you requested for a DNA. As a matter of fact, the, the, the child you suspected of your woman bringing a bastard to the house, the child, when the DNA was done, the child was yours. But two other children were not yours. If you can send your woman away for sleeping around, for bringing a bastard to your house ìwọ wá sọ pé kán gba ọmọ àlè sínú ilé níjú orí ẹ ti dàrú ó dàbí àjókù ọjọ́ àánú ó dàbí àjókù pẹpẹ sẹlẹ àjókù kándù sẹlẹ. You should be deluded for saying they should take the child since Mohbad did not complain. Who told you Mohbad did not complain? Mohbad complained and Mohbad asked for it. Mohbad knew he was not the father of that that that boy. Mohbad channeled the paternity of that boy. Tell me to come and tell you the truth. Oloshi, Oh, oh, oh, what oh, ó dàbí Ìgò Martez. Now that is not the catch. The catch now is Mumi never loved Mubad. Mumi never loved Mubad at all, at all. She never loved bad. She went in there. Oh, rí pé ah bàbá yìí máa ń rí ní àdúgbò. Ṣé bí báyìí ló wà ní. ní record. Oh, dẹ̀ wò pé ah bàbá you know, upcoming artist ni. Àbí kò yé Oh, Ó Bobo lẹ̀. No, báwo lèèyàn ṣe máa pe ìyàwó ẹ̀ ní transformer. Mohbad gan mọ̀ ẹ́ pé wọ́n do dóhùn mi But because of that, that blackmail tí mo yín and juju ṣé nǹkan tí mo sọ yé yín gbogbo ẹ̀ ló parapọ̀ tó ṣiṣẹ́ fún Mohbad gbogbo ẹ̀ tẹ́ sọ pé dìdìrín ni Mohbad tí Mohbad yè but Mohbad ò kàn wá pọ̀ ẹ̀ pé kò bá jẹ́ kó ju nǹkan tó fẹ́ jù síta kò bá jẹ́ kó jù síta bí yá kò bá má ti rí kú e báyìí. now ẹ jẹ́ ká mo fẹ́ ya ká lọ sí mo fẹ́ play reason tó fi ṣépè fún baba Mohbad then mo fẹ́ analyse ẹ̀ mọ́ bọ̀.

Yeah. Oh. The the thing is not showing no. Be a multi block ibi tí Bobby J ti fún mi. Ẹjọ́ ta ló ní ibi tí Wunmi ti fún wa ní reason tó ń fi tó ń fi ṣépè fún Please, I need I need it. Before fẹ́ play our video come back. kí ma ṣàlàyé fún yín. Bobby J, that video is not showing no. But video, the video is not showing, no. The video is not showing. Ẹ bá mi video bí tó ti lọ. video bí tó ti ṣàlàyé nǹkan tó ń ṣe pé bàbá Mohbad. ṣe ti rí because bá mo máa mo máa ń delete fídíò ni tá a bá ti yá máa ṣe kọ́lí ẹ jẹ́ ká pè wọlé máa ṣe yẹn lọ́la máa ṣe yẹn lọ́la time ti lọ mo fẹ́ kẹ́ pè wọlé little tẹ gbọ́ yìí mo fẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀ ok ẹ jẹ́ kí n fún ki n fun number to call please after this chat don't call me if you call me I will block you ó dàbí àwọn ará YouTube ló máa ń pè mí kò ń ṣe ará YouTube lẹ́ni tó pè mí lánàá yàn because àwọn ará YouTube ọmọ máa pè ìtorí mo ti sọ pé kọ́ pè wọlé àwọn ará YouTube máa pè ní láti three weeks ago that is a ti ṣe show ṣé mo ìwà lórí chat máa chat you. wò yeah number to call is zero seven four two six nine two six three one three zero seven four two six nine two six three one three. ẹ bá mi interview yẹn i will talk about it but tẹ́ i will go look for it then we will talk about it but tẹ́ send it to my inbox my Facebook inbox the number to call please can you call in Let's talk about these few ones we had. Let's talk about it. The number to call is 074 269 26313. Okay, Comfort TV. Okay. Oniki Comfort TV lórí TikTok. Okay, Marine Baby. Okay, your cutting wọlé. Hello caller. Hello Sister BJ. Yeah. Yeah. ẹ pẹ̀lẹ́ là máa tagbára yín dọ̀tun ẹ pẹ̀lẹ́ ṣe rí ọmọ Wùmí yẹn nǹkan tó dùn mí jù lọ́rọ̀ ẹ̀ ni pé bàbá Mohbad mo kọ́ fẹ́ bá sọ̀rọ̀ tí gbogbo aláṣọ yẹn wọ́n ń diárí títa bíjẹ̀ gbogbo at least some of us we are Christians and we are àwọn míì Muslim ni wọn ṣé nígbà tí bàbá Mohbad rí i pé Wùmí ń tẹ̀lé eh, Mohbad ṣé wọn lọ wo iṣẹ́ sọ̀rọ̀ yẹn ni ah kò yé mi o kò yé mi o bàbá Mohbad bàbá Mohbad sọ pé pastor làwọn ṣọlọ òun ló pe bàbá Mohbad ṣàbáwọn ló pera wọn because i will i will be truthful with him ìṣọlẹ pé bàbá Mohbad ló pera ẹ kò ṣe pastor gidi because tó jẹ́ pastor gidi ni ẹ ní jókòó téèyàn ń ṣe ayé ọmọ yín báyìí ọmọ yín sọ fún yín pé wọ́n gba property lọ́wọ́ òun ọmọ yín dẹ̀ rí ojú yín ó dẹ̀ change ọ̀rọ̀ ẹ ti bẹ pọrọ yòó ṣe lásán bàbá Mohbad ṣọlọ ń pe bàbá Mohbad gan àbí bàbá Mohbad ebi ló lé wọn dé ṣe pastor ẹ máa sọ̀rọ̀ yín lọ kọlà nígbà tí tiwa wọ́n máa ní pé màmá wa máa sọ pé ó yá mélòó ló wà lọ́wọ́ ẹ̀ kọ́rúkọ wọn wá kọ́rúkọ wọn wá a máa kọ́rúkọ ṣẹ́gun kan a máa kọ́rúkọ gbá kan yá ẹ lọ bá àwòṣe eléyìí ló dáa eléyìí ni ò dáa the same thing pẹ̀lú àwọn ọkùnrin náà tẹ̀ máa ń ṣe sójú àwọn olóńtẹ̀lé ẹ̀sìn bẹ́ẹ̀ lọ kọ́rúkọ wọn wá akọ Mary akọ Fọlákẹ́ akọ wọlébà wọn ni ara o eléyìí ọmọ yìí ò gbọdọ̀ débẹ̀ wọn á lọ wò níbi méjì mẹ́ta kó tó di pé àwọn bọ̀dá wa ń gbà yín wọ́n máa rí ṣé bàbá Mohbad ò ṣerú kọ bẹ́ẹ̀ yẹn fún Mohbad ni àbí irú irú irú irú bìlísì wa ni Mohbad irú bìlísì. àní bàbá Mohbad kọ́ yìí jẹgba ọ́ yìí jẹgba lọ́wọ́ mi mo fẹ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ni bàbá Mohbad yẹn kọ́ yìí jẹgba lọ́wọ́ mi tí wọn gbàdúrà sí Wùmí ni wípé ọmọ mi ló fẹ́ má rí o wọn wọn lọ gbogbo kìíní wọn lọ wo ni oríṣiríṣi yẹn rú gbogbo wa lójú ibi náà lọ́sọ̀ wá sí Mohbad lẹ̀ sí agbami ayé agbami òkun bẹ́ẹ̀ yẹn tí omi kan darí ẹ̀ bá so bá so who is Wùmí ìyá ẹ̀kọ́ nìyẹn ni àwọn tó pọ̀ ní misconception tó yẹ lágbára agbára wèrè wo ló ní. ìyá Wùmí ò lágbára ìyá Wùmí ìyá Wùmí sábíyámọ fọmọ ẹni bó tẹ̀jẹ́ pógùn ló ń ṣe. ẹ bàbá Mohbad kí wọ́n láǹfààní pé ẹ tọ́jú ọmọ láti kékeré wọ́n pa ọmọ fún yín ẹlẹ́yìn pásítọ̀ òkè wọ́n sọ pé òrìrí òrìdì ara ẹ̀ ṣé ẹ̀ láwọn ọ̀rẹ́ pásítọ̀ ni àlebi ló lé bàbá Mohbad débi pásítọ̀ ọlọ́run ò pè wọ́n kọ́ rọra máa kọ orin wọn ẹ máa sọ̀rọ̀ yín lọ okay now eh, kí ni wọ́n fi wọ́n fi pè tó fi sọ tó fi tó lọ pè another blogger tó wá kó interview yẹn tó fẹ́ ṣe damage control reason tó fi pè bàbá Mohbad ni mo kàn fẹ́ sọ̀rọ̀ kan fún Wùmí bẹ́ẹ̀ ó ó mọ statement kan that was so angry because ó ń fi kùlù bẹ́ẹ̀ ó fẹ́ máa flex ó ní ẹ òun òun òbínú sáwọn bloggers tó ń gbé nítorí pé òun mọ̀ pé wọ́n fẹ́ feed family wọn she said it in a very sarcastic way. ṣé Wùmí ló sọ bẹ́ẹ̀ ó náà fẹ́ feed family wa. Wùmí ikú ló máa pàyà ẹ̀ o ò ní jèrè láyé ò ní jèrè lọ́run àwọn àwọn blogger ò ló fẹ́ feed family wọn ṣòro bá wàá jọ ẹni àwọn òṣèlébi ìwọ lolórí burúkú tó pọkọ tó fẹ́ tó fẹ́ máa náwó ọkọ̀ ṣọ́sọ fún gbogbo blogger tó tó treat case ẹ̀ ò náà fẹ́ feed family wọn àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ṣé wàá jẹ lébi bíi ti ẹni àwa ń ṣiṣẹ́. ìnáwó sọ̀rọ̀ kan fún Wùmí orí ẹ bàjẹ́ fún nǹkan tó sọ yẹn who are you? ṣé torí o ń ta èlùbọ́ káàkiri wọ́n fẹ́ change díẹ̀díẹ̀ wọ́n ń gbé ẹ fún yàn káàkiri wọ́n ń bẹ̀ sùn wọ́n fẹ́ ní change díẹ̀díẹ̀ ó wàá fẹ́ mọ àwọn ẹgbẹ́ ẹ mọ́ àbí Ìkòròdú kọ́ ló ti ló ti dàgbà ni ó yá lọ post gbogbo àwọn childhood picture ẹ káwọ bẹ́ẹ̀ ìwà bóun ti gbà sùn you are very stupid for that statement ìkan tó bí mi lójú gbogbo kan tó sọ nìyẹn pé o ti rí i pé wọ́n fẹ́ feed family wọn ni she said it in a very very sarcastic way. wùmí máa fìdí gbogbo ìrọ̀dí wọn ẹ̀ ò ní kúure àbí kàrímọ́ kọ́ la rí yẹn kàrímọ́ ṣe ń tapọ̀ mọ́ ó ṣe ń tapọ̀ mọ́ l'Amẹ́ríkà tó bá jẹ́ pé owó wà lọ́wọ́ ẹ̀ olórí burúkú ọmọ ṣé mi jọ ẹni tó fẹ́ fìdí family ẹ̀ pẹ̀lú owó social media ṣé ṣé ṣé narrative tán fún yín nìyẹn. Mm-hmm. ọpẹ́lọpẹ́ Mohbad lára àwọn ẹni bó ṣe wá ní mọ́ Mohbad wọ́n dẹ̀ pa bọ̀bọ́ yẹn torí property wọ́n pa bọ̀bọ́ yẹn torí property ẹ́ ó dùn mí gan fún ṣẹ́yí ìyá Mohbad yẹn náà mi ìtẹ̀fẹ́. hello caller hello caller. hello sista Bukky. ẹ. hello. mo ń gbọ́ yín ẹ̀sìn wa ẹ kalẹ̀ ṣẹ́rí ìtẹ́ ẹ̀ sọ pé kò yí tó ti gbẹ́sẹ̀ lé property yẹn kó gbélé láíláí ó gbọ́dọ̀ drop gbogbo property tó ti gbà tó má ti lè ṣe DNA tí ò ń ṣe Mohbad ló làwọn ọmọ ló lọmọ yẹn àti two acres of land yẹn ó gbọ́dọ̀ gbé lẹ̀ tí ó bá fẹ́ kó hàn lọ́rùn lọ́nà fún kó gbé gbogbo ẹ̀ sílẹ̀ ó gbọ́dọ̀ gbé gbogbo ẹ̀ sílẹ̀ torí torí property náà lọ ṣe pọmọ yẹn ó gbọ́dọ̀ drop gbogbo ẹ̀ pátápátá wọ́n gbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ̀. ok ma ó dàrọ. ẹ ṣe mọ̀. ṣe rántí pé ó máa ń sọ ṣe rántí pé Wùnmí máa ń sọ pé nǹkan tí bàbá Mohbad ṣe tóun bá sọ ẹ wa bi Wùnmí ṣé ó ti dó Baba ṣé bàbá Mohbad ló ń dó kó tó lọ dó Mohbad ni because ó máa ń sọ kinní yẹn ṣé mo sọ fún yín pé gbà tó lọ bá tèmi tèmi buku burúkú blogger olè tí ẹ náà gba four million tó bẹ̀rẹ̀ sí ní support Wùnmí àwọn olórí burúkú dédé mo ń gbọ́ hello ma hello kọ́là okay ma ṣe rí nǹkan tẹ́mi fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí it is well with you my sister in Jesus name ṣe rí nǹkan tí mo fẹ́ sọ ni pé ọ̀rọ̀ ẹ̀rù mi yìí ogun ọ̀hún ló máa tú àṣírí nǹkan gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú kúkú bá ogun ilé òní gbà wọ́n ọ̀nà òní gbà wọ́n lágbára ọlọ́ inú ẹ̀mí mọ́ gọ́sà àgbà tó mọ̀ ti kú báyìí mi yìí sùn tí bá tún wo program kan tí bá tún rí update báyìí màá tún sáré bẹ́ẹ̀ sí màá máa rìn màá máa rò ó ìgbéwẹ̀kù ìbú ẹ̀wà làwọn èèyàn ṣe wà wicked báyìí wọ́n lẹ́ ṣe wá wicked of heart by and based on what you said again sister Bukky pé bíá ọlọ́ọ̀kan ló pe bàbá ṣé pé àwọn ọmọ wa yìí wọn kì í gbọ́. ìyá mi ìyá mi ẹ má sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sáré kọ́ mi ẹ jẹ́ kí n sáré kọ́ mi pásítọ̀ Fúnkẹ́ Adéjùmọ̀ ṣe mọ̀ wọ́n pásítọ̀ Fúnkẹ́ Adéjùmọ̀ ó nígbà tí ọmọ òun fẹ́ má rí ọmọ òun ọkùnrin ó sọ pé ó mú obìnrin kan wá sílé ó ní bóbìnrin yẹn ṣe dé ọmọ onílé ọlọ́nà ni o wọ́n láwọn jókòó àwọn interview ẹ̀ ọmọ onídàá lọ́nà ni o but wọ́n náà wọ́n mọ̀ pé little ìwà tó wù bẹ́ẹ̀ yẹn ń jọ yẹn àwọn mọ̀ pé this lady is not the right lady for her son ṣé ń gbọ́ mi. wọ́n gbọ́ yìí mà. wọ́n nígbà tọmọ yẹn ń lọ wọ́n náà wọ́n fún láṣọ àwọn fún lówó àwọn fún lóríṣiríṣi nǹkan pé àwọn ó jẹun ó ṣe gbogbo ẹ̀ wọn ò fún lára wọ́n ní bó ṣe dìde tó lọ pásítọ̀ ni mo sọ fún yẹn o wọ́n náà wọ́n lọ jókòó sórí chair tọmọ yẹn jókòó sí àwọn bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwọn ìyá mi àwa la bí wọn nǹkan tẹ bá fẹ́ fún ni àfi tẹ bá ń ṣèkà fọmọ lọ́mọ ẹ sọ pé bàbá Mohbad bọ́ ọmọ ìsọ̀rọ̀ kò gbọ́ so kò màdúrà gbà ṣebí pásítọ̀ lọ pera wọn so kí lẹ fẹ́ sọ fún mi pa yẹn pásítọ̀ Fúnkẹ́ Adéjùmọ̀ ó lóun jókòó síbẹ̀ òun gba pé eléyìí kọ́ lọ́mọ òun máa fẹ́ ó ní kò pé one week ọmọ yẹn padà wá ní pé mọ́mì I don't like her we are not together again kí lẹ wá sọ. ẹ sista Bukky sista Bukky ṣé ẹ rí òun náà là ń sọ nǹkan tá a ṣe sọ náà nìyẹn ẹ lè fi tara ọkùnrin wé ìtara obìnrin ẹ lè tó bá pé ẹ dáàdì lórí lórí ọmọ yẹn dáàdì lè sọ pé táwọn kọ pé dáàdì lè má tara pa àwọn. ok ẹ hold on mo tún ẹ jẹ́ kí n tún bọ́ọ̀sì bọ́ọ̀bù yín ẹ jẹ́ kí n tún bọ́ọ̀sì bọ́ọ̀bù yín bàbá sọ ní court bàbá ní she fox around ó ní Wùmí máa ń dóko kiri ó ní Wùnmí máa ń fi oúnjẹ sínú noodles mo báyìí ìgbà tí bàbá rí gbogbo yẹn ìgbésẹ̀ wo ló gbé ṣé torí ọjọ́kùnrin náà kò jẹ́ kó ṣe nǹkan kan bàbá sọ ó ní she fox around ṣó ti dó bàbá náà ni ṣé Wùnmí ti dó bàbá ni ṣé Wùnmí ti dó bàbá ni because Wùnmí máa ń tẹnumọ́ kí nìyẹn ìgbà tó lọ bá olórí burúkú tẹ́mì tó wà lórí Instagram ó sọ fún bàbá náà ó sọ fún tèmi máa fi tí bá ṣe tọ́sìn máa fi chat yẹn wọ̀nyí ó sọ fún tèmi pé tóun bá sọ nǹkan tí bàbá ṣe ó ní tóun bá sọ gbogbo nǹkan tí bàbá ṣe ó náà máa pa bàbá ni ṣe rántí pé ó lọ sọ̀rọ̀ lórí ọ̀dọ̀ àwọn blogger yìí ṣé bàbá ti do ni àbí bàbá yọ okó sí ni Wùnmí bọ́ta kó wá sọ fún wa because for you to have that effrontery láti ṣépè fún bàbá tó tó yẹ there is more to it Wùnmí bọ́ta kó wá sọ fún wa because bí Wùmí ṣe wà ó desperate bí yàgbà tí bàbá fẹ́ lè dànù bí yóò gbóbò sùn mọ́ wọn tó fáwọn náà lógún lò tó gbóbò sùn mọ́ wọn tó do. Ah. ẹ bá sọ̀rọ̀ yín lọ. mo bá parí lo platform yìí láti reach out sí eh, prime boy at àti spendy ìtẹ́wọ́n ti release wọn mo kàn sáré fẹ́ lọ ẹjọ́ torí ọlọ́ọ̀ no matter the secret mo fẹ́ sọ prime boy friendly please no matter the secret tí ẹ bá ní lọ́wọ́ Wùmí ọ̀tẹ́rí lọ́wọ́ ẹ̀dá ẹ̀ láyè kọ̀ọ̀kan tẹ́ ti ṣe in the past tẹ́ mọ́ kó máa hurt yín down it is better you suffer for what you did than to suffer for what you don't do. It is better later. If not, you keep they'll keep keeping you in that cage and still be using that to blackmail you. So it's better let the cuckoo open it and you go for prison or whatever that you want to and serve that punishment of all you did. That to serve punishment of what you don't know anything about. because owó kan ó kọrin ló sọ ju owó àtìkọ̀dákàlọ̀ ẹ̀yin ẹ̀yin ṣì máa ẹ̀ ṣì máa má mi ẹ̀ ṣì máa ní ọmọ kò dẹ̀ ní kó lu gọ́gù so títẹ̀mí nìyẹn e ni omo ko ni ko lu so kó kọ́là. ẹ yí kíní ẹ̀ sílẹ̀ ẹ má jẹ́ má pa o ẹ yí sílẹ̀ ókè ó yẹ máa sọ̀rọ̀. ẹ kalẹ́ mà ẹ kúṣẹ́ náà. yes ma. ẹ wò ó mi ò mọ ọmọ Mohbad yẹn rí o ṣùgbọ́n láti ìgbà tí mo ti gbọ́ kíní yẹn ti bá sọ fún yín pé bó ṣe affect mi mo fẹ́ lè sọ pé ó ju ti bàbá àtìyá ẹ̀ lọ mi ò ní ìsinmi kankan tí bá gbé fóònù mi báyìí kò sí nǹkan méjì tí mò ń wá ju pé tá a ti ẹ̀ fi ń súnmọ́ láti rí justice mi ìrírù nǹkan tó rí báyìí mi rí nílé ayé mi ẹ̀yẹn náà ẹ wo orú nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wa ta pè ní nàìjíríà nǹkan tí mo kàn fẹ́ kí everybody mọ̀ ni pé any justice tá a bá máa rí very little la máa rí látọ̀dọ̀ àwọn ọlọ́pàá ẹ má jẹ́ kí n. exactly tó sọ pé kí n gbọ́ gbé voice fọlọ́pàá ọlọ́pàá olórí burúkú wo àbọ̀ máa ṣe investigation kan àbí gọ́ọ̀mẹ̀ntì kan ń bọ̀ wá dá sí nǹkan kan very little la máa rí the only thing tí mo kàn fẹ́ sọ ni pé àwọn oníṣẹ̀ṣe tó ń ṣe àwọn nǹkan kan gbà yẹn kọ́ má dákẹ́ kọ́ má wò pé ẹ ìbọn ṣe kò ṣiṣẹ́ ó ṣiṣẹ́ kọ́ máa ṣe lọ. àǹtí ẹ dúró àǹtí ẹ hold on èèyàn kan kọ síbẹ̀ yẹn pé wọ́n ní bàbá lọ mú Mohbad ipe Mohbad padà lọ síbẹ̀ èèyàn tó ń bá tó ń bá ìkà sùn tó ń bá sùn tó ń bá jí wọ́n máa ti pọ̀ oríṣiríṣi fún un kò lè easy bẹ́ẹ̀ yẹn ìjà ni bàbá máa ja ṣẹ́gun bó kàn máa lọ mú Wùmí ó máa lọ mú Mohbad wọn wá ní padà lọ síbẹ̀ ni Mohbad ti jẹ oríṣiríṣi so ìjà àgbà méjì Iya máa jà ìyá Wùnmí àti bàbá Mohbad ló fẹ́ ja ìjà yẹn wọ́n máa wọnú ẹ̀mí wọ́n máa tí bàbá Mohbad bá lọ sórí òkè tó bá lọ sórí òkè. mo ti ń contemplate oríṣiríṣi because bó ewà yìí ó dùn mí bí mi ò lè mi lè imagine èmi náà bímọ ológo fún yín ẹ̀dẹ̀ filẹ̀ ẹ̀dẹ̀ fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀dẹ̀ fọwọ́ yẹpẹrẹ mú nonchalant attitude nonchalant attitude náà fi pa ọmọ yẹn ìyẹn lọ́dọ̀ àwọn family baba Mohbad hello caller. hello Sister Bukky ṣe ìwà ẹ pàlẹ́ o. adúpẹ́. yeah mo ní kí n dá sọ̀rọ̀ ẹ̀ ní in voice note tó tiẹ̀ fi bú bàbá ọkọ ẹ̀ tó wá sọ pé bàbá mo máa tú àṣírí yín pẹ̀yìn ilẹ̀pọ̀ mọ́ yín kó bá tẹ̀ lọ sí police station kó lọ fi mẹ́sẹ̀gì yẹn sílẹ̀ pé bàbá yẹn ló pa ọmọ ẹ̀ kó dẹ̀ sọ bí wọ́n ṣe pa torí mi understand ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣé èèyàn wà lọ́dọ̀ ẹ̀ o lè sọ pé àbá ẹ ní nǹkan tó ṣe ṣẹlẹ̀ olórí burúkú ni bàbá kọ́ ṣé bàbá pọmọ ni òun ló pa ṣèbó òun ló rí òun ló wà pẹ̀lú Mohbad. náà ìgbà míì ẹlòmíì òun kò mọ̀rọ̀ sọ kò dẹ̀rẹ́ ní kóhùn ìwọ tó yẹ pé ọ̀dọ̀ ẹ ló wà twenty eh, seventy two hours to, the, to that time ọ̀dọ̀ ẹ ló wà ó wá lọ sí tí o fẹ́ sọ̀rọ̀ ni láti sọ pé bàbá yẹn ló pọmọ ẹ̀ ara ń ta ìwọ́n sì ń gbà tó sọ pé ṣé bàbá ló máa sọ pé kó máa ṣépè fọ́mọ ẹ ni bó ni bàbá ṣe máa sọ yẹn ó ti wà lórí internet and the, anybody will say whatever they like lórí internet ṣe ṣé bàbá wa lè stop wọn ni àbí eh, àwọn tíwọ náà tí ó like. ẹ tẹ dúró náà ṣé kí gbogbo ètò sọ pé bàbá wọn blogger jáde yẹn olórí burúkú lọmọ yẹn rán ló ń pa ṣé mi bá bàbá sọ̀rọ̀ ni eh, tí bá ní ẹni sùúrù ẹni sùúrù tí bá ní ẹni tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá àbí nǹkankan mo máa ń pe representative mi lẹ́kọ̀ọ́ kó ṣe three way call àbí kí n pe ọ̀nkú wọn I never spoke with baba directly because